tẹ́tí ń wò wá ọ̀dọ̀ bàbá náà làwọn bàbá wa olóyè alàgbà ṣẹ̀sán adéwùsì tá bàbá olóyin ọ̀ríjínà bàbá tó máa ń sọ nípa agbára tí èèyàn ní pàápàá àwọn tí wọ́n jẹ́ ìyá wa ìyá wa àwọn obìnrin wọ́n ní gbogbo ara obìnrin ní òwò tó ń tóhùn táwa ní ohun gan ìhòòhò ni abẹ́ wọn wá ń kọ́ agbára olúwa nínú abẹ́ obìnrin kí làṣírí tó wà ń bẹ̀. Hmm. ẹ ṣe yóò dáa fún yín ọlọ́run jà ṣe obìnrin hmm. ẹlòmíà níyàwó òun ní ṣe yọba léyàwó lọ kò tán á ní dáa fún mọ yóò tó ayé rẹ yóò tó bàjẹ́ sí ni hmm. nígbà bá ìwà òun ló ṣe mí yọba léyàwó ẹ lọ ayé rẹ ọba tó máa nítorí ẹ dáa àṣírí wà lára obìnrin hmm. ṣe rí ọyàn obìnrin ọmú ọmú tí wọ́n bá bá alábìàmọ gbé ọmú ẹyọ ìmọ rẹ ṣeré lọ sádùúgbò pé ẹjẹ pamọ yìí tọ́pọ̀kẹ́ tí ọmọ yẹn bá ń ké lọ́hùn ọyẹ obìnrin ó dẹ̀ máa sẹ̀ yóò máa so mí bí. ìyá tó bí èèyàn tó bí ọmọ ọmọ rẹ̀ á máa sẹ̀ yóò máa sẹ̀ hmm. pé kápẹ́ ìyàwó mi lè ṣe kápẹ́ bímọ o hmm. kékeré sọ́wọ́ tẹ́nìkan wá wá tó pa kó lè jẹ́ kẹ́ ẹ sùn ẹ fẹ́ fọṣọ jẹ́ ń gbé ṣeré lọ tọ́ bá gbé lọ sọ́hùn tọ́mọ yẹn bá gbígbà ẹ jẹ́ ń gbé lọ lé wa bóyá ó fẹ́ lọ síbì kan tí ilé yẹn dínà bíi súwìtì kẹta tí ọmọ yẹn bá ń ké lọ́hùn ìyá máa mọ̀ bíi torí ọyàn yẹn yóò máa somi yóò máa sẹ bẹ́ẹ̀ ni tọyàn ni ẹ obìnrin ọ̀gbọ́dọ̀ bọ́ra lè hó kó ṣépè fọ́kọ ẹ̀ hmm. tó bá ṣépè fún tọkùnrin yẹn bá nìyẹn hmm. pé àfi tí ọba jẹ́ pé ẹni ògùn orí àyà mi tó sùn lóhun lórí tó sùn lé mi lórí tó tún ti nǹkan tó ti nǹkan tiẹ̀ lọ nǹkan tiẹ̀ lọ́wọ́ àfi tí ọba jẹ́ bẹ́ẹ̀ la máa bẹ̀rù ó wà nínú ìbẹ̀rù tó yẹ kéèyàn bẹ̀rù ẹ̀yìn tẹ̀sí ẹ̀ ẹ̀ ti ṣe sọ̀lẹ̀sọ̀lẹ̀ kì í tó o bá ń bóbìnrin sọ̀rọ̀ rẹ̀ tó o bá ní bá sọ̀rọ̀ mọ́ ẹ má fi ìjà túká hmm. ẹ má fi ìjà ẹ má fi túká tó o bá ti mọ̀ yìí pé ẹ fẹ́ra kíkádùkú ra máa lọ́lọ́ ẹ̀ nílò sùúrù torí tó bá ìbọn rẹ̀ lẹ́wọ̀ tó bá fi ń ṣépè fún ọ̀tá èèyàn yóò rí bẹ́ẹ̀ téèyàn bá jẹ̀bi ẹ̀ ń kọ́ tó sì ń ṣépè léèyàn lọ́nà tí ò tọ́. èyí kò lè mú yàn. téèyàn bá ti jẹ̀bi. ẹ ṣùgbọ́n báyìí pé oògùn lè fà yín tẹ́lẹ̀ tọ́lọ́ wọn pé ká ẹ tú tí kálukú rẹ̀ ti padà lọ́tọ̀ téèyàn ti padà ọ̀dọ́ ìyàwó tiẹ̀ ní bó bá ṣe pẹ́ ó ṣe fẹ́lẹ́ dẹ́ẹ̀ ni hmm. nítorí pé gbà téèyàn náà ń ṣe kò ṣe láwìn hmm. <laughs> bóyá jọ bá ń ra súùtì bọ̀ bá ń ra bisikì bọ̀ ẹ̀dẹ́ bá ń ra gàlà tólúwẹ̀ náà ń fún un sótó wá lóun ṣe pé ó ṣe pé lórí irọ́ ni hmm. ẹ wá ń sọ̀rọ̀ ta bí àbíkélé wílẹ̀ kan agbára tó wà ní abẹ́ obìnrin ẹ ṣe ṣe rí gbogbo ẹ bá fẹ́ràn kọ́ sẹ́ẹ̀rí tí wọ́n bẹ̀ lọ fọ abẹ́ tí wọ́n bá fọ abẹ́ tí wọ́n bẹ̀ ṣe ń jẹ abẹ́ fi ṣe nǹkan fún yàn pẹpẹ súùpù ọkùnrin mi kò lè báyàwó ẹ̀ fọ abọ́ ńlé kò lè hẹ́wé dú tá a bá dẹ̀ ló lóúnjẹ kan lẹ́kọ̀ọ́ ọkùnrin kùnrin yóò so táìmù ọ̀rùn báyìí yóò máa fọ abọ́ ńlé olóúnjẹ. kí ló jẹ́lẹ̀ ó ti jẹ nǹkan míì mọ́ ni. ó ti jẹ́ náà ni ẹ rè rò wọ́n so táìmù ọ̀rùn báyìí ẹlòmíì ò lè báyàwó ẹ̀ fọ kò lè bá ahọ́n ewé dùn pé jàdí bá ewé tó ní ẹ̀yìn ó ti fẹ́ lóògùn fún mi ni àwọn fámìlì mi kí wọ́n wá wá ní ìsìn kí wọ́n rí mi tí máa han ewé dú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dín àwọn olóòlé jẹ kan ní kẹjà tẹ́ ẹ bá dé áìláńdì nígbà tó rò bá pọ̀ ń bẹ̀ fúnra àwọn kan yóò lọ síbi ẹ ti ń fabọ́ pé ẹ mọ̀ dá dúró yóò bàbá bọ́ yóò fọ́ ni fúnra ẹ̀ ní ọ̀sàdé fabọ́ méjì ẹ tẹ̀bà bí ẹ tàmọ̀là bí torí pé ń bí àwọn yẹn ti tọ̀ ẹ̀lẹ́mìíràn pé jáde tẹ́ bá ti lọ abọ́ nǹkan o ẹ kó fún o àwọn yẹn ti ṣiṣẹ́ débẹ̀ ni. iṣẹ́ ni wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni ẹ̀mí olóògùn balẹ̀ ilé ọmọ ló fa bọ́ọ̀lì olóúnjẹ so n máa bá mú abẹ́ tí wọ́n fọ̀ tí wọ́n lọ fi ṣe pẹpẹ súùpù ẹlòmíì yóò fi ìyàwó ẹ̀ lẹ́lẹ́ ọbẹ̀ ìyàwó ò ní dùn létí lẹ́nu ẹ̀ mú ẹlòmíì tó máa ń gbẹ́rù ìyẹ̀sì tó ti lọ jẹ pẹpẹ súùpù kan ní Ṣómólú Bàrígà lọ́dún obìnrin kan yóò máa ronú ni pé mẹ̀díà mo fẹ́ lọ Bàrígà ní Friday hmm. yóò pé kílẹ̀ wá ń bẹ̀ àwòrán ah, mi kan tọ́ba yá ìyàwó sọ pé kí ló tó òkè ń wá yín wá tó jẹ́ lẹ́ẹ̀mọ́ lọ ọkọ mi à ẹ̀wò omiṣẹ́ rẹ̀ máa ń pọ̀ ọmọ ń bí sí ọ̀gá dẹ̀ ní bí iṣẹ́ wọ́n láìkì mi èmi náà láìkì ẹ̀ so mo gbọ́dọ̀ débẹ̀ tí ọba lè lọ lẹ́ẹ̀mejì lè so lọ́sẹ̀ yóò mọ̀ lẹ́ẹ̀mẹ́ta ara bẹ́ẹ̀ agbára obìnrin náà nìyẹn hmm. kẹ́tù lẹ́nu kájú sọ. bẹ́ẹ̀ bá a rí pé yẹn máa ń tọwọ́ bàbá yẹn máa ń tẹnu bọ̀ ńkọ́ yẹn ńkọ́ àwọn tán bẹ wọn máa fíńgà. ẹ wọn a máa tọ́ bọ̀. a máa tọ́ bọ̀ ntí ọ̀dà ni ń tọ́ bọ̀. wọn làwọn obìnrin gbádùn ẹ wọn obìnrin máa ń láìpẹ́. ẹ wọn lè gbádùn ẹ ṣùgbọ́n bí ẹ ṣe ń tọ́ bọ̀ tẹ́ ń tọ́ bọ̀ ń gbogbo oògùn téèyàn ṣe sára ó ń bàjẹ́ bíi ti bí náà ni ta ní tàkà bá ń pọ látẹ̀yìn látẹ̀yìn bẹ́ẹ̀ ṣe ń pọ látẹ̀yìn ẹ máa ń dùn kò ní tètè rọ̀ ẹni tí máa tètè rọ̀ lójú bẹ́tẹ̀ bá ń ni gbogbo ògùn adé yìí ò ní ṣiṣẹ́ mọ́. àtúntò ẹni bàbá aṣoògùn kọ́ jẹ́ pé oṣoògùn tí kò lè kò lè yàn lè torí ẹ̀ ní stroke yàn lè torí ẹ̀. ẹni tí ó ṣoògùn náà ń ṣoògùn tí ọmọ bẹ́ẹ̀ bá ń jẹ ewédú ẹ ti ń ṣoògùn <laughs> ẹ̀yọ́dún ni bẹ́ẹ̀ bá ti ń jẹ̀bẹ̀ ewédú ẹ ti jòògùn ẹ̀yọ́dún ni ewédú tẹ bá ń jẹ ewédú kọ́ mọ̀ lórí ada fún yín tẹ bá ń jẹ dáadáa tẹ ń jẹ bẹ́ẹ̀ jẹ dáadáa bí tẹ̀ jẹ́ méje mẹ́ta lọ́sẹ̀ ẹ ti ń jẹ oògùn náà oògùn ni oògùn ni ṣùgbọ́n ẹ bá ń tẹ́ fíńgà ẹ nìṣẹ́ tẹ̀ lógún ẹ lóògùn yóò máa fi eré èèyàn. ẹ máa sọ yorùbá ẹ máa yàrá ẹ máa sọ yorùbá ẹ máa ti tọwọ́ bọ̀ tó ń tọwọ́ bọ̀ tó ń tọwọ́ bọ̀ obìnrin lábẹ́ ó máa fẹ́ ti èèyàn. àti wọn gbẹnu sí ń kọ. Ah, orí ibú làwọn yẹn sè. àwọn ìmọ̀lá kankan máa ní ajé. àwọn èèyàn orí ibú ẹ nọ́mbà wọn orí ibú ni tó bá jẹ́ pé kéèyàn máa láabi obìnrin wọn làwọn kan láìkè. àwọn obìnrin kan láìkè wọn á di orí ọkùnrin yẹn ń báyìí ni. kọ́ máa la. wọn máa fọ ọra lórí kí o káre. àwọn náà wà gbé tọkùnrin náà sẹ́nu mo ní àwọn àgbétọpin náà. ẹ àwọn àgbétọpin náà. ẹ ọmọ ńlá ọmọ ńlá tọ́ba ẹnìkan ó sọ pé téèyàn bá fẹ́ràn ṣìnà tọ́ba ń ṣe ṣìnà ó ní kíní kan lòun ó pè kú sí ó ní kó tọ́ bóbi lábẹ́ ó ní kó wá gbóòórùn rẹ̀ ó lóòórùn tí ó gbọ̀ ó ní kò ní ṣe ṣìnà mọ́. abẹ́bìnrin máa ń rùn tí máa ń rùn ni. èmi ò sọ bẹ́ẹ̀ o ìyá mi o ẹ má kó bá mi <laughs> ẹ má kó bá mi hmm. ẹ má kó bá mi ó ní bẹ́ẹ̀ máa ń ṣe ṣìnà tó o bá ṣe ṣìnà tó o bá jáwọ́ ó ní ìwọ tó o bọ̀ kọ́ wá gbóòórùn rẹ̀ ó léyìn ò ní ṣe ṣìnà mọ́ ọ̀rẹ́ mi kan ló sọ fún mi ti pẹ́ ó ní bó o bá ṣe ṣìnà tí a sọ fún ẹ tó o bọ̀ ó ní ìwọ ṣe bẹ́ẹ̀ kọ́ wá gbóòórùn rẹ̀ ó dẹ̀ yọ lẹ́mìí ẹ̀ ni. bàbá ń gbà tó o bá rùn sí yàn bẹ́ẹ̀ bá gbẹ́nu sí ń kọ́. iná ló wá sọ bó wa ni ó ṣe rí tẹ́ ẹ bá gbẹ́nu sí ṣé n tọ́ ń rùn lẹ́tọ̀ máa fẹ́ gbẹ́nu sí. ọkọ̀ yóò gbẹ́ náà mọ̀ ń tọ́jú dáadáa o. wọ́n fi pàfúùmù sí i ìta ni ó fi pàfún sí pàfún ò ní wọnú ìta ni pàfún máa ti já fánfán. àwọn obìnrin tó wáá fẹ́ràn kí ni nǹkan ọgbọ́n la fẹ́ dá sí i ó da lérú yàn para ìbásùnà la fi ń dilé mú. wọ́n sì ló wà nínú kùránì àwọn ọlọ́dọ́ wípé gbogbo eré tí wọ́n bá lè báyàwó yẹn ṣe pẹ́pẹ́ ìyàwó ilé ẹni tí inú àbí dùn ṣé pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ bá bá ṣeré yẹn ọyàn lẹ́ẹ̀fì ṣeré kẹ́ bá ti gbọ́yìn obìnrin sọ ìmọ̀ mú ọmú ẹ bá ti gbèsè lò. tóbi ẹ bá ní yá fún mi bá ń bá ń gbẹnu sí nǹkan. ee kéèyàn sọ kókó yọ̀ǹda àwọn fún yẹn sẹ́ni tẹ́ ẹ bá mú ẹnu ọyàn lẹ́wẹ̀ tẹ́ ẹ bá mú ọyàn tẹ́ ẹ bá mú aró mi dìde tá a sọ obìnrin mi ò fẹ́ kẹ́ ẹ fọ́kọ yẹn tẹ́ ẹ bá ti lè fọ́kọ yẹn wàhálà mi mà dìde sọ ọ̀bà fẹ́ gbà tẹ́lẹ̀ ó di dandan tọ́ba ẹ bá pé ó lè wò ṣe òun ò ṣe tẹ́ ẹ bá mọ́yàn méjèèjì tẹ́ ẹ bí owó dẹ̀ báyìí kàwọ́ tẹ́ ẹ bá ah, fọ́ ọkọ̀ orí méjèèjì àjàjà tẹ́ ẹ bá fọ́ kan tẹ́ ẹ fọwọ́ rà kan tẹ́ ẹ wá gbé ìkejì sẹ́yìn tẹ́ ẹ wá ń fọwọ́ rà báyìí tí wọ́n fẹ́ gbà ọmọ àgbà. ní pé tí ẹ bá gbé ọmọ obìnrin sẹ́nu tí ẹ bá ti dáadáa pé obìnrin yẹn á tún gbé mi fi hàn. bẹ́ẹ̀ ìyẹn náà pè ní buy one take one free. yes. ìyẹn náà yọkọ mú báyìí fúnra ẹ̀ ló bá gbàkejì. gbàkejì àyẹ̀kọ́ ń dùn mọ́ nìyẹn. ó ń dùn mọ́ nìyẹn ìyẹn wá dáa ju títọ́ bọ́ọ̀lù lọ. tàbí gbẹnusí lọ. Ah, àwọn obìnrin tó ń wò wáyé náà abẹ́tọ́lọ̀ <laughs> ń fún yín eh. ilé àṣẹ ni àwọn kan náà wí o wọ́n ní bí wọ́n bá gbé ti gan wọ́n ní bí pé bí pé iyọ̀ ló wà ń bẹ àwọn tó ní iyọ̀ ṣe ni wọ́n ní bí wọ́n bá tẹnu wọ́n báyìí wọ́n ní bí pé iyọ̀ pé pé ó ládùúkọ tó wà ń bẹ. èmi ò ṣe é wọ́n dàbí iyọ̀ wọ́n dẹ̀ sọ pé wọ́n ní iyọ̀ ni eh, eh, ẹ̀sìn bẹ́ẹ̀ bá mi ṣìkàrí àti mọ́ sọ pé iyọ̀ náà ni. baba ẹ jẹ́ kí mi wá put eléyìí across to you baba ẹni tó wà ní abẹ́ ilé àṣẹ ni ibi tọmọ ti ń tọmọ ń gbà jáde ọ̀nà wo ló lè bàfi wúlò fún mi positively tó lè fi pé abẹ́ mi yìí ṣé ẹ̀ lè fi tọrọ oore fọmọ ṣé ẹ̀ lè fi bẹ ọlọ́run ọ̀nà wo lè lè bàfi lò ó. ẹsẹ tí ọmọ bá ń ṣèṣe kù àbí tó ń rìnrìn kù tóbìnrin bá fẹ́ help ọmọ yẹn tó bá di abẹ́ yẹn mú báyìí ọlọ́run o ọlọ́run o ọlọ́run o mi ni kàbírù tó ti jáde ah wo wàhálà tí mo ṣe lọ́jọ́ òkúnlẹ̀ mọ́jọ yẹ̀yẹ̀ kúyà mọ́jọ pamílẹ́kùn mọ́jọ pamílẹ́kùn mọ́jọ bá mi lójú jẹ́ mọ́jọ àdúrà lè gbà. tó bá fi abẹ́ ẹ̀ tọrọ. wọ́n fi abẹ́ ẹ̀ tọrọ wọ́n mọ̀ gbà báyìí wọ́n á dì mú bẹ́ẹ̀ ni tóbi bá wà lórí ìkúnlẹ̀ tó fẹ́ bímọ kò gbọ́dọ̀ ṣe pé fọkùnrin hmm. pé ah! ìwọ Sunday ló dẹ̀ ṣe mí báyìí ayé ẹ̀ bó ṣe máa rí báyìí ẹ̀ ní ẹ̀ ṣe máa rí nìyẹn. tó fọ tó di abẹ́ tó bá di abẹ́ lọ́jọ́ ìkúnlẹ̀ tó máa ṣe ah ee eh, uu tó ń ké ah àlẹ́tàlẹ́ kọ́kọ́ rẹ̀ ṣe pé ọ̀rọ̀ tó bá sọ lásìkò yẹn àṣẹ ni. tóbi bá nífẹ̀ẹ́ níbi ògbógbó tó bá abẹ́ ìwọlá abẹ́ tí ń wọ̀ tó ń wọlé tó ń jáde lẹ́nu wáyé tóbi tọrọ fún yàn kan. ọlẹ́ yóò rí bẹ́ẹ̀. tó bá fi súre. tó bá fi súre ah bá sọ pé gbogbo ọjà dọ́ọ̀lù o àwọn tó mú mọ́tò wọn mú mọ́tò mi lánàá o kò kí n rówó mú wa ó ní ẹ̀ẹ́dẹ́ta lónìí. tíyàwó bá sọ bẹ́ẹ̀ tó bá lọ àbí tí wọ́n sọ pé sẹ́mọ̀ lọ bá kan kódà gbogbo ibi tá a ti lọ ṣiṣẹ́ owó ọ̀wọ́lé anílágbára ọlọ́run yóò rí bẹ́ẹ̀ so tó bá jíjọ kejì báyìí ẹ bá lò pọ̀ ẹ bá lò pọ̀ tó bá di abẹ́ mú báyìí wọ́n lòun wá wo láfẹ̀yàkẹ́yà lágbájá tèmi yìí wọ́n náà lọ́dẹ̀ sọ pé ọkùnrin àtòbí wọn ti ṣe bẹ́ẹ̀ ádámù àti éfà ti bẹ́ẹ̀ nù ọgbà àjàrà ńjọkìlẹ̀ àná o ti ní ká máa gọ́ọ̀n sọ́hùn ká máa bí pé epo kẹ́kẹ́ máa kékẹ́ yẹ máa kí ká máa bí sí ká máa rẹ̀ sí wá wo láì mo jẹ́ kójú tì mí àjàjà wọlá wípé mo trust ẹ̀ kò lẹ́lò mi àdúrà yìí máa gbà hmm. ẹnìkan nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ mo fọkọ̀ bò láṣìírí ó wọlé ìbò ṣùgbọ́n wọ́n wá gba ìbò yẹn lọ́wọ́ ẹ̀ sẹ́gbọ́ ẹni yẹn wọ́n ò gbé ìjọba fún un gómìnà yẹn mi ní dákọ̀ ẹ̀ ó ní irun gbọ̀n báyìí mi ní dákọ̀ ẹ̀. irun gbọ̀n ní ṣàṣàrà báyìí. ṣàṣàrà báyìí hmm. so gómìnà ni ṣùgbọ́n wò tètè gbé gómìnà yẹn fún un. wò tètè gbé fún un. ó wáá sọ pé ọlọ́run wàá wọlá pé mi ì gorí obìnrin mi ì mọ̀ níjọ́ tí mo ti fẹ́ yàwó mi. Hmm. ó ní ẹ̀tọ́ mi gbọ́dọ̀ tó mi lọ́wọ́ ẹ̀tọ́ ẹ̀ dẹ̀ tó lọ́wọ́. abẹ́yàwó ẹ̀ tó ń gùn yẹn. ó lóun fi bẹ ọlọ́run. ó fi bẹ lọ́run. Hmm. ó ní ọlọ́run wàá wọlá pé afusatu àbí kí ló kọ ìyàwó ẹni ẹ jẹ́ mi ì fẹ́ sọ. ó wá ní ó ní yóò wọlá pé níjọ́ tí mo ti wá fẹ́ yàwó mi mi ì fi kẹ́lé mi obìnrin mi èmi ní gbẹ̀tọ́ mi lọ́wọ́ ẹni tó ṣe gómìnà lọ́tí àti dájọ́ tí ò fẹ́ gbéjọba lé wọ́n lé gbẹ̀tọ́ ẹ̀. ó sì fún un. wọ́n sì fún un. bàbá ó sì lọ́dún mẹ́jọ. ó lọ́dún mẹ́jọ. bàbá ó tún ṣe mínísítà lẹ́yìn ẹ̀. bàbá ìdílé dákọ. bàbá àwọn èèyàn jẹ tí wọ́n ti mọ wọn ti láìkẹ́ báyìí bàbá eh. ṣé gbogbo abẹ́ náà lè fi tọrọ nǹkan àbí ṣe gbogbo abẹ́ náà lè lè fi wúre fún yàn ṣé gbogbo abẹ́ obìnrin ni. abẹ́ tí wọ́n bá ń gbé kiri ò ṣeé ṣe bẹ́ẹ̀ hmm. abẹ́ tó lọ dọ́bẹ̀ ṣàkà tó ń lọ bẹ sí àádọ́sáká tó ń gbé kiri abẹ́ olóṣó ò ṣeé ṣe bẹ́ẹ̀ hmm. torí ìwọ̀kuwọ̀ ti wọnú yẹn ṣùgbọ́n abẹ́ olóòótọ́ tójú òótọ́ kú ẹ̀ hmm. tójú òǹdìkan irú abẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi máa ń súre fọkọ súre fáwọn ọmọ náà. ẹ wòwe yìí bẹ́ẹ̀ bá wòwe yìí ẹrù sisi mo ṣàdọ́dún bẹ́ẹ̀ torí pẹ́lòmíì kò gbádùn dídó hmm. nígbà tíyàwó ọ̀bà gbádùn dídó ló fi ń ṣètò kùsè tá ẹ bá ń báyàwó sún bá mi bí igi ni ó ṣe rí kò ní í gbádùn rẹ̀ ṣùgbọ́n àdòdò tó dáa aṣọ sínú ìwé yìí agbá kẹta ni a pè wé yìí African power agbára àṣírí agbára Yorùbá agbára Áfíríkà agbára èèyàn dúdú apá kẹta ni ó wà bẹ́ẹ̀. so àdódùn àdódùn táwọn kan pè ní káyámátá lónìí. ọ ní àbí yàtọ̀ wà ṣé yàtọ̀ wà ní káyámátá àti àdódùn. wọ́n pe pọ́pẹ́ wọ́n pọ̀ pọ̀ sọ ní káyámátá. lédè lókè lédè haúsá ni káyá ẹrù obìnrin. akọgbẹ lọ. ẹ ẹ káyámátá ọ̀hún béèyàn bá ṣe mistake tó bá lọ bọ́ sọ́wọ́ àwọn ìyá dágbé. tiẹ̀ bá a. o ní ọmọ san school fees. àwọn ọmọ. ọmọ níyẹn ẹ̀rọ kan chip wípé onìkan ló dá wọ́n hmm. làgò tí yọ́ làgò tẹlòmíì. wọ́n pọ̀ lọ́wọ́ ẹ̀. wọ́n pọ̀ lọ́wọ́ ẹ̀ yọ́ máa pẹ́ yìí àwẹ̀ àárọ̀ nìkẹ́ ẹ wá alẹ́ nìkẹ́ ẹ wá owó sùkúù yẹn ẹlòmíì ọ̀lọ́ sátá kó tó sátọ́ mẹ́ẹ̀. Hmm. káyakátá yọ́ máa ru káyà ẹrù ẹlẹ́rù ni ọmọ ru àní ẹrù ẹlẹ́rù. àmì àmì. so tọ́ba jọ pé lọ́ba lò fún yàwó ẹ̀ yàwó ẹ̀ gbọ́n níwò ta yọ́ máa láìkì tèèyàn. ó wà nù wéyì. ó wà nù wéyì. African power. African power apá kẹta apá kẹta agbára ìlú. àwọn tó ti ra apá kìíní apá kejì wọ́n lè jẹ́rìí bó ṣe wà yìí apá kẹta yìí láti ìrọ̀lẹ́ yìí lọ ó ti wà ń ta àwọn tó fẹ́ gbà wọn lẹ̀ bí wọ́n bá pè ní ìsìn wọn ò rira agbára wọ́n bá pè nọ́mbà mi o oh, eight o oh, five four seven four nine four five five ó ti wà ń ta lọ́wọ́ báyìí. ẹ tún gbé lẹ́gàn sá. zero eight zero five four seven four nine four five five ìyẹ̀sí ọ̀tà ni mo wà bàbá olóyin bus stop ìyẹ̀sí ọ̀tà bàbá olóyin original bus stop ìyẹ̀sí ọ̀tà tẹ́ ẹ̀ bá ti dé Ṣàngó kó pọ̀ lọ́lẹ̀ bàbá olóyin ní yẹ̀sì ọ̀tà márùwò gbé wáyé ọ̀kadà lè gbéyàn wá. bẹ́ẹ̀ rí mo sọ àwọn nǹkan kan jò ní tí wọ́n bá fẹ́ pààyàn táyà kìlà bá wáyàn lọ àbí adigunjalè tí wọ́n bá dé ilé èèyàn ilé àlàpà ni wọ́n máa bá ń bẹ̀ pàlẹ́ hmm. àwọn olùbálẹ̀ gidi wọ́n mọ̀ jà ní pé mo lè sọ fún ẹ tí ẹ pọ̀ lẹ́ẹ̀kan ládébí tó mọ̀ náà mọ̀ yẹn hmm. torí pé yóò dàrú mọ́ àwọn náà kọ́ àwọn náà kọ́ ẹrù tí ń bẹ lára lẹ́nu agbára ìyẹn dúdú tó ń bẹ lẹ́nu agbára ìyẹn dúdú. èèyàn wá ní mọ́tò bó ṣe ra mọ́tò ńlá mọ́tò tuntun bó ṣe kó mọ́tò mi ni. ẹ̀yàn gbé bọ̀ agbára kọ́ wà tí yẹn tẹ̀lé fi ṣe pé bẹ́ẹ̀ bá fi ṣe èèyàn ka ojú ọkọ bẹ́ẹ̀. tẹ́yẹ̀ bá ń bọ̀ tí wọ́n bá rí bí ìjàpá ni mọ́tò yóò jọ ìjàpá ayé jọ̀hún ẹgẹẹgẹ. kò ní dàbí mọ́tò gidi lójú wọn kò ní dàbí mọ́tò gidi wọ́n máa lọ́ntì ẹ̀. agbára Yorùbá náà ni. ara agbára Yorùbá àfi sínú ìwé àṣírí agbára Yorùbá agbára yẹn dúdú. èló wà ní sà. ah ten thousand ni mo ta hmm. mo ṣiṣẹ́ kan bẹ̀ olúgbòhùn bọ́ bá jẹ́ wòlíì àáfà ọ̀ṣẹ́gun bílẹ̀ ibi tó lè rí mọ́ nítorí wọ́n fẹ́yìn lómi lásán gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni. Hmm. àáfà wòlíì gbogbo. ohun tó lè ṣiṣẹ́ fún ẹ. wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá lọ́mọ tó mu igbó ọ̀rọ̀ burúkú ló ń gbọ́ kò ní gbọ́rọ̀ burúkú yẹn mọ́ tó wá làwé ìyá lè ṣe fún ọmọ ìyá tó bá jẹ́ olóòótọ́ tó jẹ́ tó fẹ́ràn ọmọ. tó tó tó pa bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tó lè pa bẹ́ẹ̀ súre. bẹ́ẹ̀ ni ọ wà ní òwe yìí béèyàn bá dẹ̀ ní bòólì ní kọ́ bòólì ṣe bí bòólì bá ti lè ṣe kó gbómi sínú òrì lélẹ́yìí kó dẹ̀ ṣàdúrà sí tẹ́ sọ sí omi ó wà ní ìwé yìí mo fi ọlọ́run búra agbára èèyàn dúdú agbára èèyàn dúdú òní ọ̀sẹ̀ jáde ni lónìí lélẹ́yìí jáde báyìí ó ti jáde síta lónìí bó ṣe wẹ̀ agbára èèyàn dúdú apá kẹta torí apá kejì tí wọ́n ń ta tẹ́lẹ̀ apá kìíní ó ti wà ń ta tẹ́lẹ̀ hmm. bàbá olóyìnbó sọ níyèsí ọ̀tà mo lálágbàtà lẹ́kọ̀ọ́ ní Muṣin hmm. ní Muṣin Number four aloko laro street ní Mushin nọmba four aloko laro street ní Mushin tẹ́ẹ̀ bá dé Bàrígà ẹ lọ nọmba thirty six ìlàjẹrù Bàrígà thirty six ìlàjẹrù Bàrígà ẹ̀yin tẹ́ ẹ wá fẹ́ lọ Bàrígà yẹn ẹ jẹ́ kí ti di Monday tó ń bọ̀ lọ́dún twenty seven ṣùgbọ́n tẹ́ ẹ fẹ́ wáyè sí ọ̀tà ó ti wáyè sí ọ̀tà Mushin Bàrígà ẹ̀yin kan tó yẹ gbé number two Fẹ́mi Ọ̀ṣọ́bù street ẹ̀ẹ́rì ń bẹ̀ láti Monday tó ń bọ̀ agbára yẹn dùn apá kẹta ẹni ẹni àwọn ẹ̀kọ́ náà ní ṣé Ṣàngó ni àbí ní ẹ̀ náà nígbà ní ìdí ìrókò rárá àbí ìní ìbí ìní. ok alágbàtà ń kú tọnu rí. àní àwọn èèyàn máa ń rà lọ́tọ̀ tàǹtí wọn ni. ok bó ṣe wà yìí bàbá agbára yẹn dúdú apá kẹta ó ti wà ń tà báyìí wà lẹ́ẹ̀tà lẹ́ẹ̀. bàbá ká tó máa lọ torí ọ̀rọ̀ tí ó gbé àwa náà ni ọ̀rọ̀ nípa àṣírí àti agbára tó wà ní abẹ́ obìnrin ẹlòmíà ní torí àìrọ́gbọ́n dá ẹ̀rí kíníkan ló mú un tó ń fi ṣolóṣó ẹni tó bá ti à ń ṣolóṣó níbí tó ṣolóṣó lọ́hùn tí ń tọ́ bọ̀lá kí ẹgbẹ́ mi bọ̀lá tọ̀wọ́ ẹgbẹ́ mi irú irú àkóbá wọn irú ẹni bẹ́ẹ̀ ló lè fà fún àṣẹ tí ọlọ́run gbé sí lára. ó lè àfẹ́ tiẹ̀ ẹ wá wẹ̀ tí ọba fẹ́ lò lòkulò hmm. iṣẹ́ kan bẹ tóbìnrin lè ṣe fúnra rẹ̀ tí wọ́n bá wá ewé kan owó ìwé akẹsẹ̀ hmm. omi àgbọn àti kinní kan hmm. tí wọ́n bá wá tí wọ́n bá fi omi àgbọn fọ abẹ́ tí wọ́n wá ewé ìwé akẹsẹ̀ tí wọ́n bá fi gbó tí wọ́n bá fi kíní kà méjì kan kún bóbìnrin bá lò ayé rẹ̀ dẹ́bẹ̀ sí dáa bọ́kùnrin náà bá lò ayé rẹ̀ bẹ́ẹ̀ sì dáa. òsínú ìwé òsínú abẹ́ abẹ́lẹ̀ nìyẹn wà. abẹ́lẹ̀ nìyẹn wà. obìnrin yóò fi omi àgbọn fọ abẹ́ wọ́n wà á fi omi àgbọn yóò fi fọ abẹ́ hmm. tó bá ti fi fọ abẹ́ wọ́n á fi gbo ewé òwú akẹsẹ̀ tá a máa fi gbo òwú akẹsẹ̀ ewé òwú akẹsẹ̀ hmm. iṣẹ́ òwú lásán wọ́n wà á fi àwọn nǹkan kan méjì kan. wọ́n fi kún. wọ́n fi kún. yóò mú ni àbí yóò mọ̀ fi para èèyàn fi ń pa ju ni tí wọ́n bá fi pa ju. obìnrin fúnra ẹ̀ náà olóòtú obìnrin lè lò ń bẹ̀ ó lè fún ọ̀rẹ́ ẹ̀ bẹ̀ ó lè fọ́ ọmọ ẹ̀ bẹ̀ ó lè fọ́ ọkọ ẹ̀ bẹ̀ wà lẹ́tà tí wọ́n bá fẹ́ gba físà àbọ̀ fẹ́ gbà kankan tó bá dé bẹ̀ báyìí. abẹ́ obìnrin náà lára wa gbogbo iṣẹ́ tó kó bá ṣe òbò ló ń gbà hmm. gbogbo iṣẹ́ tí òkó bá ṣe òbò ló máa ń gbà wọ́n ní tó kó bá fojú kóbò yìí máa ń da tọwọ́ ẹ̀ lẹ́ni wà láìta lẹ́yìn tẹ́ ẹ̀ bá débì kan wọ́n máa wò ó ní báyìí what do you need what do you want lábẹ́ obìnrin náà. mo yes àǹfààní àmọ́ sọ fún yín yẹn omi àgbọn ẹ̀ mọ́tàgbọ́n jẹ ni wọ́n wà fífọ abẹ́ tí wọ́n bá ti fífọ abẹ́ tá omi yẹn wọ́n wà mú òwò àkẹsẹsẹ wọ́n wà gbó bàbá wọ́n bá ti fi gbó wọ́n wà fi nǹkan kàbí nǹkan kan méjì kún tí wọ́n bá ti fi kún tí wọ́n bá fi ń pa ojú báyìí tí wọ́n bá dé ibì kan báyìí. <laughs> bàbá fáwọn obìnrin tó ń wò wá ìmọ̀ràn lè fẹ́ gbà wọ́n nípa pípa wọn para mọ́ pípa abẹ́ yẹn mọ́ tá a fi lè torí pé tí wọn bá ṣọ́ra àwọn kan ń bẹ tó jẹ́ pé mo sọ àṣírí bì wípé àwọn kan ń bẹ wọ́n ń lo obìnrin láàyè hmm. Hmm. bí wọ́n ṣe lò ó wà láyé wọ́n ti lò ó sẹ́ẹ̀rí hmm. wọ́n wà bọ́bìnrin yẹn sùn wọ́n wà ní padà wà mọ́ gbogbo ọkùnrin tó bá ti máa ń bóbìnrin yẹn sùn ire rẹ yóò máa lọ dẹni tó bá sùn jọ́sìn. òun ara bíi ẹrú ọwọ́ a máa ṣe fún wọn. yóò máa ṣiṣẹ́ fún wọn ni ó dẹ́ wà lórí ilé àlàyé báyìí. tí wọ́n ti lo obìnrin wọ́n lo ọkùnrin wọ́n lo obìnrin yẹn wọ́n tún wá lọ ọkùnrin tó wá bàṣùn náà. wọ́n lo ọkùnrin tó wá bàṣùn gbogbo àmọ́ àmọ́ ti ṣe lẹ́ẹ̀kan wọn ò ní padà wá mọ́ àwọn olówó kan tó ń bẹ ìyàwó wọn àwọn ìyàwó kẹta eh, oní ọmọ ń lò. ìyàwó kẹta third wife. third wife hmm. wọ́n wà fẹ́ tó fàyìn tó bá ti bímọ ká méjì wọ́n wà ní súnmọ́ mọ́ hmm. wọ́n wà yọ̀ǹda rẹ̀ hmm. kọ́mọ̀ ṣẹṣẹ kùsè gbogbo ọkùnrin tó bá ti wá ń bá ṣe tó ń bá sùn ire àwọn ọkùnrin yẹn àbólómọ̀ fi lówó sí i. àbólómọ̀ fi lówó sí i. ṣé fíìmù lẹ wo lẹ fi ṣe lẹ́yìn àbí. fíìmù kan tó ṣẹlẹ̀ là ń sọ tó ń ṣẹlẹ̀ ní. tó ń ṣẹlẹ̀ ní tó bá ti wá sí mo fẹ́ lọ ìyànà pàjá ọkọ rẹ sọ pé láyọ̀ kódà kan máa lọ kwara kódà ìpọn lọ sùn lọ́wọ́ ìfẹ́ ìdábẹ́kúta ni kò ní sọ kò ní complain wọ́n wọ́n fààyè gbà nígbà táwọn náà sún mọ́mọ́ wọn ò ní sún mọ́mọ́ bá bẹ́ẹ̀ bá ń rìn wọ́n fún láyè kọ́ máa ṣe ṣekúṣe kódà tí wọ́n bá wá ilé tí wọ́n bá bá ibi ilé tí wọ́n gbà fún àbí wọ́n kọ́ lè kàn fún tí wọ́n bá bọ́ pín bẹ́ẹ̀ tọ́ wọ́n á tún kiri ada wọn ó tún tó ti sẹ́ra àlejò ó ti sẹ́ra àlejò torí kò lè wẹ́yìn wò alimọ̀kọ̀ wàá mú nǹkan lé ni yóò tó máa lọ ni tó tún wà pé bọ́ ẹ ṣe ń bá a sùn yẹn owó tó wọ́n máa pọ̀ sí. bàbá olówó sì gọ̀. mo wá fi sọ pé tó o bá bóbìnrin sùn lẹ́sẹ̀kẹsẹ̀ tó o bá fẹ́ kí obìnrin yẹn lo kádà rẹ̀ àbí lo àsìkẹ́ ọba ẹ̀ kó tí a ti lò dárí n tó ṣe nǹkan tẹ́ ẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ó wà ní ìwé yìí. ó wà ní àṣírí agbára yorùbá torí pé ẹnìkan ní diyọ̀ ẹnìkan náà ni ó lọ tù hmm. tí wọ́n bá diyọ̀ lọ́jà ẹni tí ó lò lé yóò tún tù ni so tẹ́ ẹ bá ti bóbin èlò pọ̀ tán n tẹ́ ẹ lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kò náyàn fifty naira tẹ́ ẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo tẹ́ ẹ ṣe yẹn yóò parí síbẹ̀ ni kò ṣe pé màá débi sẹ́jọ́ kejì ó bẹ̀ sí àfẹ́ tì í. àti wàá rówó náà ó di wàhálà. rárá fọpẹ obìnrin náà tí ọbẹ wọn gbogbo obìnrin kọ tí ọbẹ wọn gbogbo òun náà ló ṣe tí àpọ òun náà tó ṣe tọ́ wà bí. òun náà ní nǹkan tó lè ṣe mí. òun náà ní tó lè ṣe ntọ́pẹ́ lò ló ní olò nǹkan yọ̀ náyàn fifty naira. torí ayé ń sin ayé pàṣípàrọ̀ yọ̀ ń lò báyìí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yẹn bá lo kẹ́ni yẹn wà láìtàláì. ẹ bẹ́ẹ̀ torí a máa ń gbọ́ pé àwọn míì wọ́n ní kádàrà àwọn ò bọ́ ọmọ pa ṣe tó bá tó bá lè bọ́ ọmọ pa sùn báyìí àti rówó báyìí wàhálà òdì wàhálà ni. kì í ṣe pupa kì í ṣe funfun tí wọ́n bá lò ti wà ní wọ́n ti lo obìnrin yẹn darí so wọ́n bá wá lọ kọlu obìnrin bẹ́ẹ̀ bí wọ́n bá ti lò jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ ilẹ̀ adìẹ bò pé ìmọ̀ ibi ń pọ̀ wà onímọ̀gbẹ́ wà ẹ̀ bá ti ṣe kínní tán lẹ́sẹ̀kẹsẹ̀. sáré olùkọ́ bá gbé lura ọ̀sán lẹ́sẹ̀ kínní yẹn tó bá gbé lura. a ti ní kínní yẹn lé. a ní bọ́bá tó tẹ̀ ni yóò ti mú kínní dání lò tẹ̀. ó ṣe mú kiri ó ṣe mú kiri àfikún ti fi sínú mọ́tò ẹ̀. àfikún sínú mọ́tò kọ̀nàyàn ní twenty naira ní kínní yẹn kọ̀nàyàn twenty naira. àwa ni ó ọkànyàn ó wá rántí. Eh, kò ní kànyàn àdánwò yẹn kò ní pa kànyàn. àbútí mọ̀ mi sọ pé kálú ti gbàgbé wá di bí ọ̀sẹ̀ kan wá rántí pé ah obìnrin tí mo lọ́dún lọ́jọ́ sí ìyẹn ti létí ìyẹn ti létí ìyẹn òdòdó ìyẹn òdòdó lọ wẹ̀ <laughs> ẹ bá bá yẹn lọ sódò lọ wẹ̀ ẹni yẹn òdòdó lọ wẹ̀. kò rán mọ́ kò rán mọ́ yóò sáré kì í ni o. bọ̀dọ̀ ó lè padà wẹ̀ dànù ó ṣe é dànù. lódò bọ́bá dẹ́ni tó ṣiṣẹ́ fún. iṣẹ́ ẹ̀ wà nínú ẹ̀ náà nínú ẹ̀ náà láti rí obìnrin tí wọ́n á ti lé nìkan ó lè obìnrin magun ìyẹn ń kọ́ ṣé agba ṣé ọ̀rọ̀ tó jẹ́ tiẹ̀ ní antilote fún relé obìnrin náà fi nǹkan sí lára tí wọ́n sì lọ kọlù tó lọ́nà ọmọ ń wọ̀ kọ̀kọ́ sókè. ẹ ṣe sẹ́ẹ̀rí yẹn ó wà nù eléyìí ọ̀wọ́ ni tó bá wà lọ bẹ́ẹ̀ ni ó wà nù apá kìíní agbára yẹn dúdú la kó jọ́nà àwọn ìwé yìí sẹ́ẹ̀rí agbára yẹn dúdú eléyìí òòka yẹn tẹ́yàn bá fi sọ́wọ́ hmm. tẹ́yàn bá mú obìnrin lọ́wọ́ tó bá jẹ́ wípé tó bá mú lọ́wọ́ báyìí ọwọ́ yìí ọmọ gbóná ni. tí nǹkan bá ti wà lára rẹ̀ tí nǹkan bá wà lára rẹ̀ bá mọ́gùn wà lára rẹ̀. àbò ní nǹkan tó ti kó sára rẹ̀ gèrè gèrè àbò ní nǹkan tábẹ́ ń wú títí ń rún tẹ́lẹ̀ tó fẹ́ kó bẹ̀ ń ká lè kó bẹ̀ tẹ́ ẹ bá ti di obìnrin lọ́wọ́ báyìí yóò máa so ni hmm. tẹ́ ẹ bá ti dì í mú ọwọ́ rẹ̀ ọmọ gbóná mọ́ yín yóò àbẹ́ sí yaso bísọ̀ ọ̀gbọ́n tẹ́lẹ̀ ẹnìkan ń pè mí lọ́fíìsì olú ọ̀rọ̀ àyọ̀ǹda eré eré ni o agbára yorùbá náà lérè yìí agbára yorùbá mo ṣe é sínú apá kìíní ó wà nù wẹ̀ ọ̀nà apá kìíní yìí ló wà african power part one wà láìtàláì náà fi sọ pé sángbósángbó kéèyàn sángbósán hmm. wọn ní gbogbo ogi kọ́là ń dá kọjá gbogbo ogi kọ́là kọ̀pẹ́ ń gùn hmm. kó ṣe gbogbo ogi àdùbúlẹ̀ là máa ń dá kọjá hmm bẹ́ẹ̀ ni gbogbo sukọ́ ni wọ́n fi pupa jẹ hmm. Hmm. so bẹ́ẹ̀ lómi ìfáàn regerege wọ́n ti lò sáyé wọ́n ti lò ó wọ́n ti lò ó ṣùgbọ́n tẹ́yà bá ní iṣẹ́ lára òòka ẹ̀ tá a bá fi sọ́wọ́ báyìí a lè lò ó kó òyìnbó wọ́n lè lò ó ká kẹ́ni tẹ́yà bá ti ṣe tẹ́yà bá fi sí ọwọ́ tó bá di obìnrin yẹn mú báyìí tó ti wù yẹn ṣe tẹ́yà bá ti mú bọ̀ wá nìkan kan mọ́ ní ká lọ lò ọwọ́ yọmọ gbóná mọ́ ilọ́ bí omi ọkà bó ṣe ń wọ̀ ni. bàbá fún ọ̀rọ̀ lásán ẹnu lásán kò bọ́ ọmọ wímọ́ fáwọn tí wọ́n lọ́mọ obìnrin tó fẹ́ lọ sí yunifásitì tó fẹ́ lọ sí ilé ìwé tí ojú wọn ò ní tóbi tó wà ǹjẹ́ ó ti ẹ̀ nìkan tó lè ṣe láti lè fi preserve ọmọ wọn tọ́mọ ò ní lọ rin àárín fẹsẹ̀ sílẹ̀ wípé wọ́n lọ lò ó ṣágbára kan tiẹ̀ wà tí ìyá lè ṣe àbí tí ìrìn wà tí bàbá lè rìn láti lè fi pa ọmọ obìnrin mọ́ tí òfin bọ́ sọ́wọ́ àwọn onílòkulò tó ń lò tó ń lòyàn. kéèyàn kìlọ̀ fún mi number one number two kẹ́lẹ́ ẹ̀yin ló bẹ́ẹ̀ ṣe túmọ̀ sọ́hun bọ́mọ bá ń mú olórí burúkú ò ní ta sí i hmm. kò ní ta sí i yes ewé ẹ̀yìnlélógbé so tá a ṣe kọjá lọ́dún kọjá. wọ́n máa mú mínírààsì tó bá fi mú tó bá mú tó bá ń lọ báyìí olóògùn kò ní pàdé rẹ̀ wọn ò ní rí tiẹ̀ ro wọn ò ní rí tiẹ̀ ro hmm. kódà tí wọ́n máa ń pe gbogbo èèyàn báyìí wọ́n á yọ̀ǹde ẹni kò ní fáìn lójú wọn ọwọ́ ti wà lára ọwọ́ ti wà lára ẹ̀ wọ́n pe wọn sí kọ́ọ̀sì pé yàrá jọ ẹgbẹ́ kùnkùn wá wọn fún lọ́wọ́ wọn ò ní rí ní wọn dájú ẹ pé ace tẹ̀yìn ẹ là ń fẹ́ mú. kó máa ló ń tiẹ̀. kó máa ló ń tiẹ̀ alẹ́ nìkan wọ́n fẹ́ sọ́jà ni wọ́n fẹ́ gbé lọ sógun bokoboko àwọn bí wọ́n kàn rí yán ní i think you are sick commander pé ó ní you are sick ó ní yes i am sick ó ní bọ́bí. wọ́n yọ pò ní. wọ́n yọ pò àwọn tó lò dé hmm. bẹ́ẹ̀ ṣe yòó lẹ̀ ló bá pè bàbá ẹ̀ wọ́n ní káyé fìtìmọ́rí ìjẹta ni ah olùwòde ẹ̀ ló lọ́wọ́ n sẹ́ndì káàdì five thousand tẹ́tẹ̀ èlò fóṣù kan bẹ́ẹ̀ sẹ́ndì káàdì rẹ̀. ó ní ṣé mo mọ tó ṣe fún ọ n sálárì wọn ọ̀pọ̀ ni o ó yẹ kó wọn fún mi jù bẹ́ẹ̀ lọ o ní sẹ́kẹ̀ ní ìṣiṣẹ́ tó báyìí mi ní alágbára ọlọ́run ni ẹ̀yin ló bẹ́ so ẹ̀yin ló bẹ́ so lẹ́yìn ah, lẹ́yìn bàbá àwọn ti àwọn ti gbá mi lọ́pọ̀lọpọ̀ gan <laughs> so ẹ̀sọ́ nọ́mbà yín o ẹ̀sọ́ nọ́mbà yín. bàbá olóyin boston kí wọn má gbàgbé ìwé tuntun ti jáde african power part three fóònù nọ́mbà mi bàbá olóyin boston mò ń gbé oníyẹ̀sí ọ̀tà bàbá olóyin bus stop nílùú ìyẹ̀sọ́ ọ̀tà lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó ọ̀tà tẹ́ ẹ̀ máa ń la abẹ́òkúta. kí ẹ kí ẹ bọ́lẹ̀ ní Ṣàngó àbíkọ́ bọ́lẹ̀ ní tógèètì àbíkọ́ bọ́lẹ̀ tógèètì ọmọ tójú oore ọmọ tójú oore kó pé ìyàgbá láti tógèètì gan ilé bàbá olóyin mọ́ lọ́yẹ̀ sí wọn bá lè gbé débẹ̀ wọn á gbé dé yànnà pé ìyànnà làwọn ò ti dúró mẹ́nàṣì hmm. là ń lọ àwọn dé yànnà ọyẹ sọdá mọ̀mọ́ ẹ lọ wọ mọ́tò àbí bàbá ẹ lọ mọ́tò. bẹ́ẹ̀ ni gbé mọ́tò bọ̀ náà bọ́ tí bọ́ ọlọ́kadà á lè débi. ọlọ́kadà lè yí ìtì èèyàn débi bàbá olóyin bọ́ sọ yíyẹ̀ sí ọ̀tà tẹlifóònù nọ́mbà mi ṣùgbọ́n whatsapp ló dáa wọ́n mọ̀ send message sórí whatsapp zero eight zero five four seven four nine four five five lẹ́ẹ̀kan sí zero eight zero five four seven four nine four five five. ẹnìkan ní èlò ni ìwé náà ẹnìkan béèrè pé ten thousand ní ìwé eléyìí o ten thousand ní o. bẹ́ẹ̀ni ṣègùn ọsẹ eré lè five thousand ní. ok african power apá kìíní five thousand wọ́n lè gbà lórí email wọ́n lè gbà lórí gmail. Okay wọ́n lè gbà lórí Ok. <coughs> eléyìí lápá kejì seven thousand ni iṣẹ́ inú eléyìí <coughs> ó tún lè jẹ eléyìí lọ. ok so ibùkún ẹ náà wà. ibùkún ẹ wà wọ́n lè gbà lórí whatsapp wọ́n lè gbà lórí email wọ́n dẹ̀ lè wá rà ń bí tàbí wọ́n lọ́dọ̀ àwọn alágbàtà mi tí mo júwe lẹ́ẹ̀kan eléyìí tó ẹsẹ̀ jáde ten thousand naira ni ṣùgbọ́n ó ti jáde báyìí. ẹrù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ <coughs> ọmọ sábẹ́ bí irú ẹ tí wọ́n sọ pé tọ́mọ̀ ẹ ṣé kò tó kí wọ́n ṣe fífi tí wọ́n mú ìgbà tí wọ́n lẹ̀ lórí ẹ̀ lórí eléyìí. ṣùgbọ́n eléyìí ìwé yìí aṣọ ìdá lágbára fún rẹ. aṣọ ìdá lágbára fún rẹ. ìyọ́n lọ́lé babaláwo ìyọ́n lọ́sọ̀rọ̀ àwọn fún wa náà kò sí ìṣẹ́ tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ iṣẹ́ tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ iṣẹ́ tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ tẹ́ ẹ̀ bá jẹ́ wòlíì gan tó já àfà tó fẹ́ kọjá pé sẹ́tọ́ ọmọ fún yàn kọ́ máa jẹ́ kọ́ ọmọ mọ̀ pẹ̀lú ọkọ tí bàbá ò sọ hmm. bó bomi lásán fún yàn olúgbòhùn ó wà bẹ́ẹ̀. olúgbòhùn olúgbòhùn ẹ̀ mọ̀ tẹ́ pẹ̀lú olúgbòhùn àjàgbòhùn nǹkan kékeré lẹ́ẹ̀ fi kún hmm. wà tẹ́ ẹ bá ti rì mọ́lẹ̀ ẹ tí ò bá lè gbẹ́lẹ̀ kó lọ wá agolo ọ̀dà kó bu èèpẹ̀ sí tó bá ti bu èèpẹ̀ sí kó wá rí kíní sínú èèpẹ̀ yẹn wàhálà yóò tún ṣiṣẹ́. kọ́ra gbèsè ìlú ìkànnì ní. kó gbèsè ibi tó ti ń dàlejò lóhùn. ṣùgbọ́n orúlé bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ ṣe pé ń bẹ́ o. ẹ̀yẹ gbọ́dọ̀ ṣe pé tí wọ́n bá sọ pé orí èèyàn fọ orí ẹ̀ fọ́ nìyẹn hmm. tí wọ́n bá sọ pé orí èèyàn ya orí ẹ̀ ya nìyẹn. Hmm. kò gbọ́dọ̀ bọ́mọ wí kó tẹ́ ń wo wèrè wọ́n lọ́ọ́ mọ̀ wọ́n máa ń ya wèrè kò ń ṣe pé iṣẹ́ ẹ̀ lọ́ọ́ yàmọ̀ ní wèrè bẹ̀tí ńgbà tí ń tọ́jú wèrè wọ́n dẹ̀ ní àṣẹ tí wọ́n fi ń kọ̀ǹtró wèrè hmm. tó ti wèrè bá débẹ̀ tí wọ́n yẹ jókòó lẹ̀ kí ló ń ṣe é kí ni tó wà lẹ́nu wọn àṣẹ tí ń lò àjókòó bẹ́ẹ̀ ni àjókòó bẹ́ẹ̀ ni so táwọn tọmọ kan bá lọ ṣe bákan tí wọn bá ní kọ lọ já ewé kínní kan wá bí mọ́rẹ́nsẹ́ látẹ̀ kankan bá ramẹ́lá wa ebi ń pààyàn ayé ẹ̀ máa ṣe báyìí ni ayé ọmọ yìí ọba ṣe bẹ́ẹ̀ hmm. wọ́n wà máa sọ pé ọmọ àwọn tó ń wo wèrè ọmọ wọn náà ń ya wèrè kò ń ṣe pé torí pé wọ́n ń tọ́jú wèrè lọ́jọ́ kọ́ ọmọ wọn ya wèrè bẹ́ẹ̀ ti ṣe àṣẹ tó wà lára wọn hmm. tọ́mọ wọn wá ṣe mistake tí wọ́n wá fi bú ọmọ ìyàwó ẹlòmíì àmọ́ ya wèrè tí wọ́n máa sọ ọba yìí ẹ fẹ́ ṣe bákan ni yóò sì ṣe bákan náà yóò dẹ̀ ṣe bákan náà ni. agbọ́dọ̀ tó ṣọ́ra fún ohun ẹnu wa ọ ṣọ́ra ṣùgbọ́n táwa ṣe fún ni pé ah lọ́ra ó nífẹ̀ẹ́ ìwà kó dẹ̀ sọ̀rọ̀ sí i torí àwọn kan béèrè ojú kẹta hmm. third eyes yí pé àwọn fẹ́ kí n bá wọn sọ sínú ìwé mo láwàá lè ṣe ìpín ojú ajá la fi ṣe hmm. tá a bá fi ìpín ojú ajá yẹn ṣe ewu tó wà bẹ́ẹ̀ ni pé èèyàn mọ̀ rókù ẹ̀ mọ̀ róbìn tó fẹsẹ̀ rìn ẹ̀ tó mú orí tó fi rìn àjànú yóò róbìn tó ń bọ̀ báyìí ẹ wò tọ́ka sí òkè. tágbàlà yẹn wà ní. ó wà ìpín ojú ajá la fi ṣe. tá a fi rí ìgọ́tọ́jú ojú ò lè rí. bẹ́ẹ̀ ni tí ìyá àtọmọ bá jọ wá tó bá jẹ́ ìyá ló sọ ọmọ wọn máa sọ pé má mí ẹ̀yìn lè sọ ọmọ yín tó ẹ máa ń sọ ọdún yẹn jù wọn fọ lójú ká ẹ̀mí Hmm. àwọn àjẹ́ ọ̀fọ́ babaláwo àbóyúwò ilé àbóṣègùn ẹ̀wọ̀n wọ́n fọ́ lójú kẹ́yìn àwọn àjẹ́ ọ̀fọ́ lójú ni nítorí wọn sọ ti pọ̀ pọ́nrà wọn hmm. nígbà yẹn bá sọ màmá àjẹ́ niyó màmá àjẹ́ niyó. bàbá ṣé lára agbára Yorùbá náà ni àwọn àjẹ́ tẹ́ dárúkọ yìí náà. agbára Yorùbá ni. nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ká máa lọ. <laughs> ara àtìrì àgbárí àwọn àjẹ́ máa ń wọlé lẹ́sílẹ̀kùn wọ́n wọlé àìsílẹ̀kùn. wọ́n wọlé àìsílẹ̀kùn tẹ́ ẹ bá ń gbọ́ kidney problem àwọn àjẹ́ ló fi ń ṣèyàn. àwọn àgbàlagbà. àwọn àgbàlagbà náà fi ń ṣèyàn tẹ́ ẹ bá gbọ́ kidney problem liver problem heart problem wọ́n ní àyà mi ti ń jẹ́ jọ ti ń jọkàn ti ń jòrò àwọn àìsàn yóò sí láyé jọ̀hún bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ dí pẹ̀lú èèyàn kidney problem liver problem. ó ti wà tipẹ́ tipẹ́ ó ti wà àwọn ọmọ mi ń ṣèyàn gbà ní. ẹbí ṣèyàn ni tó bá jẹ́ pé béèyàn bá ṣe mu ògógóró tó ló fi máa ní eh, kidney problem liver problem àwọn ọ̀yẹ̀kẹ́ ẹ̀ máa rókù kọ̀ǹdọ̀tọ̀ títì ni. Hmm torí kọ̀ǹdọ́tọ̀ tí wọ́n bá fẹ́ bẹ̀ sí. fẹnujá fẹnujá ni. fẹnujá àfẹnujá lè rí ni ìgò onílànà yẹn tí wọ́n bá já báyìí kó tó bẹ̀ sí gbowó so kọ́wọ́n bá ti ju ẹnìkankan ọwọ́ yúnífọ́ọ̀mù ọwọ́ yúnífọ́ọ̀mù ìfẹ́ gbọ́ o àwọn ẹgbẹ́ o ọ̀n gbowó oṣù ẹ o so wọn akọkọ báyìí ọ̀gá mi ọ̀yá yànnà pàjá oṣòdì sẹ́tọ́ bá ti wá mú báyìí wò sẹ́tọ́ bá já báyìí ẹ̀wẹ̀ tọ́ bá ti já ojú àwa aranko tó dá sọ̀hún yóò máa làágùn ni ojú ọba máa ń rọ ná ẹ̀ ti kọ̀ọ̀dọ̀ máa làágùn tọ́wọ́ jẹ́ yí pé téèyàn bá mu ọtí ìlọ́ bá ń fa kéèyàn ní kidney problem ni ẹ mọ̀ rò pò kọ̀ǹdọ̀n títì ni. títì ni ṣùgbọ́n ṣùgbọ́n àwọn àìsàn àwọn àgbàlagbà fi ń ṣe yìí. àìsàn àwọn àgbà ní àníjà ayé wọ́n máa ń jẹ ẹ̀dùn ọ̀tá èèyàn mi hmm. ẹ̀dọ̀ wọ́n máa ń jẹ ẹ̀dọ̀ wọ́n ń jẹ ẹ̀dùn wọ́n ń jẹ fún wọ́n ń jò róòrò hmm. àní ń wọlé láìsílẹ̀kùn hmm. ìbá yín o ìbá ọlọ́run ìbèèyàn torí wọ́n sọ wípé ìbá gbà ewúrẹ́ tó bá wọlé tí ò dùn bà wọ́n máa ń di ẹran kẹ́ni àgùsọ àgbẹ̀dáwọ̀ ẹni tí ò dùn à ó dààmú sọ ni ẹ̀mí mi túbà o ayé wà o ayé wà o hmm. àní wọ́n lè sọ pé tó wà ń gbé ìbùkọ́ máa bọ̀ nílé kò dẹ̀ nìkan rúbọ̀ hmm. ojú rẹ̀ yóò dèbí tán ojú tó là nọ́mbà yín sàkà máa fi lọ. <laughs> ìyẹ̀sí ọ̀tà ni mo wà bàbá olóyin bus stop ìyẹ̀sí ọ̀tà whatsapp ní kẹsàn-án máa send message àwa máa dá in lóhùn zero eight zero five four seven four nine four five five. ẹ ṣeun adúpẹ́ o.